ire ni mo fẹ́ bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú òwúrọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi ti násárẹ́tì ẹ ó rí àánú gbà lónìí bólúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ láàyè ìmọ̀ọ́ta ò ní jọlé ọ lórí gbogbo pàkúté tí wọ́n dẹ sílẹ̀ fún ọ lónìí lórúkọ jésù kó o tó débẹ̀ kó o rí dànù kòtò tí ọ̀tá rẹ̀ gbẹ́pẹ́ kó o jìn sí lórúkọ jésù kó o tó débẹ̀ ọlọ́run máa dì pa àánú máa gbé ọ fò bẹ́ẹ̀ ni kó rí èèyàn lọ́jọ́ bí ọlọ́run kó gbàdúrà fún yín ẹ̀mí mímọ́ kó súre fún yín àtìlẹ́yìn Ísírẹ́lì kó tì yín lẹ́yìn ọlọ́run ọ̀gá ògo kó bẹ̀ yín wò fún ọjọ́ orí titun yìí kọ́lọ́run fún yín ní ògo titun ohun titun tẹ́ẹ̀rì tọ́ka sí ní ọdún yìí kó rọrùn fún yín láti ṣe àkàbà ògo titun mìíràn àánú kó gbé yín gàn kó bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí òní ogun ojú kan kò ní í jà yín bí n bá rẹ̀ ti ń jà láàrin yín kógun yẹn parẹ́ báyìí ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ìwé Jòhánù orí sixteen ẹsẹ̀ seven òní mo fẹ́ kà láàárọ̀ yìí Jòhánù orí sixteen ẹsẹ̀ seven bíbélì wípé síbẹ̀ òtítọ́ ni mò ń sọ fún yín ó sàn fún yín pé kí n lọ nítorí bí n kò bá lọ alátìlẹyìn tí mo wí kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n bí mo bá lọ ń ràn sí yín jésù ló ń sọ̀rọ̀ yìí fáwọn ọmọ ẹ̀yìn pé ó máa bẹ́tà fún wọn kí òun lọ n tó pè é ni pé kóun kù lọ́dọ̀ wọn kí alátìlẹyìn olùtùnú bíbélì òyìnbó pè ní kí helper a comforter kó lè bá wàá bá wọn. ṣe rí ọ̀rọ̀ yìí ó ń kọ́ wa pé nígbà míì ó bẹ́tà fún yàn káwọn kan lọ kí àtìlẹyìn ọlọ́run lè bá wà ó bẹ́tà kí nǹkan kan lọ́nu ayé yàn kí ètò dára kó lè bá wà. jésù sọ fáwọn ẹbẹ yẹn pé mò ń lọ báyìí ó ń dùn yín ó pè é kó ń lọ kí ẹ̀pà olùrànlọ́wọ́ alátìlẹ́yìn kó lè bá wà bá yín torí tóun ọba lọ alátìlẹ́yìn yẹn ò ní wá dídúró òun ò ní pè é yín ògo ni fọlọ́run lókè ọ̀run ara farabalẹ̀ fún ọlọ́run gbà fún ọlọ́run kí ló dé tó ń struggle pẹ̀lú ọlọ́run jẹ́ kọ́lọ́run mú un tó bá fẹ́ mú kó mú un lọ kó lè bá mú un tó bá dà wá àwọn ọ̀rẹ́ mi lè fìyàn lẹ̀ má jẹ́ ó dùn ọ́ ó lè jẹ́ ara ètò ọlọ́run ẹ̀ǹkankan mi lè fìyàn lẹ̀ má jẹ́ kó dùn ọ́ ó lè jẹ́ ètò ọlọ́run àdúrà mi fún ọ ni wípé ohun tí ó fi ayé rẹ sílẹ̀ tí ayé rẹ ó fi dáa jù báyìí lọ lónìí they will live your life bẹ́ẹ̀ ni mo sọ ohun tó yẹ kó fi ayé rẹ sílẹ̀ tí ọ̀nà rẹ̀ ó fi là sí rere tí màálẹ̀ ó fi tàn sí ọ táwọn oore tí tó fi wọlé lórúkọ Jésù yóò fi ayé rẹ̀ sílẹ̀ wàá dẹ̀ ra àánú gbà gbàfọ́ lọ́run jẹ́ kọ́ lọ́run ṣiṣẹ́ nu ayé rẹ̀ don't struggle with the Holy Spirit and the Holy Spirit will help you níbi tẹ́ ẹ bá wà ó yẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè kí Ọlọ́run kó bẹ ayé rẹ̀ wò ohun gbogbo tí ò yẹ kó máa bá ọrìn ìrìn àjò ayé tí ń bá ọ rìnrìn àjò ayé lónìí kó fi ayé rẹ sílẹ̀ gbogbo tó so mọ́ ọ tó so mọ́ kádàrá rẹ tó so mọ́ ọmọ rẹ tó so mọ́ ìdílé rẹ tó ń kó ogun jà yín lórúkọ Jésù Kristi ọ̀yá Ọlọ́run kó yà á kú lára yín gbogbo tó jogún èyí tí ò jẹ́ kọ́rọ̀ ayé rẹ gún mọ́ lórúkọ Jésù kó jáde ní ara rẹ àní gbogbo tó jogún tí ò jẹ́ káyé rẹ̀ gún mọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kó jáde ní ara rẹ̀